كما باركت على إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba tó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun ṣubú ìtì àárọ̀ yìí nírọ̀rùn àárọ̀ yìí òun ni. Ron. ọjọ́ wo ló ní inú ìjírá ẹ́ tó máa ń lógún kí lè pé ọjọ́ kẹrìndínlógún ìwọ ni wọ́n pé ẹ́ tó jẹ́ kí n béèrè rẹ̀ ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ kan sí àmọ́ bá a bá béèrè. ọjọ́ ti kí ló kọ rẹ̀ ní ìsìn tí kẹfẹ́rí gbogbo ara sọ pé september seven lè jáde ó ní yọmúlẹ ismail ọjọ́ àtìní tàmù sí yọmúlẹ ismail ọjọ́ monday ọlọ́run kò ṣàánú wa pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú nínú two hundred golden adits from the messenger of Allah ìwé 200 golden hadith from the messenger of Allah tí àfàwà abdulmalik mujahid tó kọ ilé tẹ̀wé darussalam eh, tó gbé jáde láti orílẹ̀-èdè saudi arabia hadith number 22 àti 23 ìkejìlélógún àti kẹtàlélógún òun láàgbéyẹ̀wò ṣókí láàárọ̀ yìí hadithi ìkejìlélógún wà nù sọ́yì muslim kẹtàlélógún náà wà nù sọ́yì muslim twenty two yẹn wà nù hadith number two thousand five hundred eighty six nínú muslim twenty five eighty six number twenty three yẹn wà nù twenty three nineteen two thousand three hundred nineteen nínú muslim alákọ̀ọ́kọ́ lọ́ba ìpè masalole mu'minina fi tawadihim. وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه إذا اشتكى منه عدو تداعى له سائر الجسد بالسهر والحمى مثل للمؤمنين في تودئهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى مثل المؤمنين fi tawaddi'ihim fi tawaddihim <laughs> wa tarahumihim wa ta'atufihim masalu li jasadi idha ishtaka minhu udwan تداعى له سائر الجسد بالسهر والحمى مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عدو تداعى له سائر الجسد بالسهر والحمى ليه من حديث إن شاء الله تعالى àbí ká gbìyànjú láti há sórí mi ogun dí àbí <laughs> lórí ti sáré sọ pé rárá pẹ̀lú ògùn ọlọ́run tẹ̀lé yẹn yóò jẹ́ sọ́márì rẹ̀ tá a lè pè ní ṣókí ẹ̀ ìyẹn la máa sórí ìyẹn ogun rárá ta'ala tí ní ìtumọ̀ ní gidi lédè yorùbá صلى الله عليه وآله وسلم ó sọ pé masalul mu'minina àpèjúwe àwọn onígbàgbọ́ òdodo masalul mu'minina àpèjúwe àwọn onígbàgbọ́ òdodo fi tawaddihim níbi ìmọ̀ nífẹ̀ẹ́ ara wọn. níbi kí ni mo pè ìmọ̀ nífẹ̀ẹ́ ara wọn wàtàrọ̀ humihim àti ìmọ̀ kẹ́ ara wọn kọ́mọ kẹ́ra wọn tàbí kọ́mọ ṣàánú ara wọn wàtà àtúfihìn àti bí ìmọ̀ káànú ara wọn kọ́mọ kẹ́ra wọn kọ́mọ káànú ara wọn tàbí kí a máa kẹ́ra wọn kí a máa ṣàánú ara wọn tàbí ká sọ pé kí ṣàánú ara wọn kẹ́sì máa káàánú ara wọn ṣàgbé tààrọ́ húmi tábà lọ tún sí tèmi kan máa ṣàánú ara wọn tààtúfì á lọ tún sí kan máa káàánú ara wọn. òròpó hmm. ti yé kan máa ṣe kí ni kan máa káàánú ara wọn wọn láàánú ara wọn wọn kíra wọn. masalu li jasadi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé ó dà gẹ́gẹ́ bí àpèjúwe odidi ara. ara gan odidi ara bẹ́ẹ̀ lórí ó dàbí kí ni mo pé àpèjúwe odidi ara àdéjúwe odidi ara èyí tó ṣe wípé ìdàṣítàkà mínú ọdọwọn ìdàṣítàkà mínú ọdọwọn orike kan nínú àwọn orike ara yẹn a member of the body oríkèé kan báyìí bóyá ọwọ́ ni bóyá ìka ìdàṣítàkà tó bá kérora tó bá kérora tàdá àálàhù sáà irú lè jẹ́ sàdé sáírù ìjásà gbogbo ara yòókù pátápátá oríkì ara yòókù pátápátá tádà aláwù ni wọ́n ó darapọ̀ mọ́ bí sáhàrí pẹ̀lú ìdarun mọ́jú wàlẹ̀ hóòmà mímú yẹn gba ṣádà wàlẹ̀ hóòmà ó dábàá fi ṣádà sígbà tí mo kan wàlẹ̀ humma àti ibà ìjọ́npẹ̀ ní ibà humma là bàbá wa máa tún sí ibà táǹpẹ̀ ní fífà yẹn ni ara gbígbóná ara wọn náà ṣe kí ni ara wọn yóò gbóná hmm? hadithi masalul mu'minin jẹ́ kí n tú lẹ́ẹ̀kan sí masalul mu'minin àpèjúwe àwọn onígbàgbọ́ òdodo fi tawaddihim fi tawaddihim níbi ìmọ̀ nífẹ̀ẹ́ ara wọn wàtàrọ̀ humihim àti ìmọ̀ kẹ́ra wọn kí wọ́n máa ṣe kí ara wọn wàtàrà túfihim àti kí wọ́n máa láàánú ara wọn tàbí ká sọ pé tí wàtàrọ̀ humihim níbi ìmọ̀ ṣàánú ara wọn wàtàrà túfihim àti kí káàánú ara wọn masalolè jáfàdí àpèjúwe wọn níbi ìṣesí wọ̀nyí ó dàgẹ́ bí àpèjúwe òdìdí ara kan èyí tó ṣe wípé ìdàṣítàkà mínú ọdọ̀wọ́n tí ọdọ̀wọ́n oríkè kan tàbí ẹ̀yà ara kan nínú àwọn ẹ̀yà ara ìdàṣítàkà tó bẹ́yìí kérora tàdá aláhù sáírù ìjásàdì sáírù ìjásàdì gbogbo àwọn ẹ̀yà ara yòókù gbogbo oríkè ara yòókù ni tàdá aláhù ó darapọ̀ mọ́ bí sáhàrí pẹ̀lú kí ni wọ́n fi wá darapọ̀ mọ́ ìdá àrùnmọ́jú wàlẹ̀ àti gbígbóná ara ara àwọn náà mọ̀ gbóná àwọn náà mọ̀ ṣe bá àlàyé díẹ̀ lórí hadithi ni pé òjíṣẹ́ náà Muhammad sallallahu nínú àwọn ọ̀nà tó ń gbà láti ṣàlàyé ẹ̀sìn àpèjúwe ó ń lo àpèjúwe láti máa ṣàlàyé ẹ̀sìn nígbà míì kéèyàn máa sọ̀rọ̀ fáwọn èèyàn ó lè mọ́ tètè yé wọn ṣùgbọ́n tá a bá lè má pèjúwe tí wọ́n ti mọ̀ wá ọ̀rọ̀ yẹn ó wọlé sí wọn lára ọ̀rọ̀ yẹn máa wọlé sí wọn lára ọ̀nà táwọn ẹbí lò ń bí ni ọ̀nà àpèjúwe ìgbà míì wọn a máa mú òwe wá wọn a máa mú òwe wá láti fi ṣàlàyé ọ̀rọ̀ ìgbà míì wọn a sì máa mú àfiwé wá irú eléyìí náà bí àfiwé lójọ hmm? àpèjúwe àkọ́kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ni torí náà àwa náà tá a bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn pé a fẹ́ ṣàlàyé fáwọn ọmọ wa ni o àbáwọn òbí wa àbáwọn akẹgbẹ́ wa àbáwọn míì a lè lo àpèjúwe a lè lo àpèjúwe mo rántí lásìkò kan ó ti pẹ́ o èsè púpẹ́ jù náà o ọ̀rọ̀ 1994 95 àwọn ọmọ kan àwọn bàbá wọn bá bá bá mi àwọn òbí wọn pé ẹ̀sìn àwọn ọmọ yẹn ti le jù gba àwọn ẹmọ wá sí program a máa ń kọ́ wọn ní program rẹ̀ ní sọ́ra àpá wọ́n alẹ́sìn wọ́n ti le jù àṣejù ni mo wá sọ fáwọn òbí wọn ìpè àwọn ọmọ wọ̀nyí ṣàgbàlagbà ni wọ́n ní àbọ̀ méèké ọlọ́ọ̀bẹ eke ni wọ́n yẹn pọmọdé ọmọ eke àtàgbà bóò ní ṣe sí wọn nípa ọ̀rọ̀ ilé ayé wọ́n ń wò mí wọ́n mọ̀ ibi tí mo lọ tàbárẹ́ eégún kan ti ń jó nílẹ̀ yorùbá tí ń tàkìtì tí ń fò eégún arúgbó ni àbọ́mọ eke àwọn àdìmọ̀pọ̀ dọ̀ ni kí lẹ fàyọ́ ń bẹ̀ ni pé gbogbo nǹkan tọ́dọ̀ bá máa ṣe ni nígbà tí ó bá fi dàgbà gbogbo ayé ò tún ti rọ nítorí àwọn ọmọ yín wọn lè ṣe bọ́dọ̀ ni wọn ọmọ eke ni wọn kò mọ́ rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ jáde tí wọ́n ti léyàwó ní sẹ́ẹ̀rì pé àwọn ní àtòótọ́ ni lọ́nà wọ́n kí wọ́n lọ mọ́ sọ fún wọn jọ́nà Ẹyin ẹ̀yin lẹ́ ṣẹ̀sìn dáadáa àwọn ọmọ yín wá ń ṣẹ̀sìn gidi ẹ̀ bá wọn jà wọn ò ní yé hmm, ọmọ eke mi yútú ìzọbìrà ah. gbogbo nǹkan ọmọdé mọ́ tí bá ṣe báyìí gan àti mọ̀ pé wọn a ti mú àyàwá wọn ti gbọ́ kí ni wọ́n ó fi gbọ́ yé àlàyé nígbà míì àpèjúwe ni la máa mú wa kọ́lọ́n kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ìṣẹ́lá Muhammad wa ni masalili mu'minin àpèjúwe àwọn onígbàgbọ́ òdodo níbi máa nífẹ̀ẹ́ ara wọn tàwa dèhìn máa nífẹ̀ẹ́ wàtàrọ́ fúnmi àti máa ṣàánú máa kẹ́ra wọn wàtà átúfìhìn àti ìmọ̀ káànú ara wọn yìí kí lápèjúwe ta a lè fi ó dàbí àpèjúwe ara òdìdí ara wa èyí tó ṣe pé tí oríkè kan tàbí ẹ̀yà ara kan bá kérora ìṣítàkà àpẹẹrẹ tí màá mú wá gangan eléyìí náà ní àkàndùn tó mú yàn lórí ọmọ níka ẹyọ kan tákàndùn bá mú yàn tàdá aláhù sa ìròlìjà gbogbo ara ni ó darapọ̀ mákàndùn níbi kíni kíni àkọ́kọ́ tí wọ́n ṣe alákàndùn lóru kò ní lè sùn ṣé ojú lákàndún mú ni tójú òfin sùn kò ní sùn ọwọ́ ní dóòyàn ká ní dóòyàn ojú ò ní lè sùn mọ́nàdí ọ̀rẹ́ wa kan tó lákàndùn mú ó lòun wá lọ lo kí lóògùn oorun tí wọ́n máa lò yẹn oògùn oorun kéékèèké kan báyìí sá ẹ̀mí ní dákọ rẹ̀ tó rẹ́rìí mi ló lè sáré lọ rà pò náà fẹ́ fi sùn lọ rí oníṣègùn hm, àwọn tó lẹ́kọ̀ọ́ nípa àṣègùn àwọn ni ó sọ fún ọ tó lò <laughs> ó lò lò n tó lé ní ogún bíi twenty three ló ń kó mi lẹ́ẹ̀kan náà kó ń bá lè sùn ó ní pẹ̀lú ògùn ọlọ́run wà láì òun ọ̀sùn bọ́ọ̀ ló ń ṣe nàka sókè ẹ̀rí akandun orí ìta ló mú o èjìká àti apá yòókù ó gbéra wọn lóòkè àwọn náà ò lè sùn wọn ò lè wó níta lè tú tàbí àìláhù sá ìròlè jẹ́sà dìbì sáàrí wà lóhùnmọ̀ a lè tú sí pé wọn ò ní sùn wọn ò ní wo ní yorùbá wọn ò sùn gbé wọn sókè ó nígbà pákàn dùn lòun wá ń sùn bíi pamọ́ <laughs> òun wá ń sùn káàkiri lòun já ń sùn bíi pamọ́ ni ó jalè sí mi gan rí o bìkan ro mí lára nígbà mo wà sábìsì àṣé tá a máa ń sùn lálẹ́ tá a jì tá ní ah, ilẹ̀ ti amọ́nù àṣòrùgùn iye ibùsọ̀ tí mo rìn inú yàrá ní òru jọ́nà mọ́ báyìí ni mo ṣe ń lọ tí mo ń bọ̀ tí mo gbọ́ bẹ́ẹ̀ ni mo ṣe eh, eh, eh, èèyàn ń gbin ẹnu náà ń ara gbóná wọ́n bí àpèjúwe àwọn mùsùlùmí ṣe rí nínú túmọ̀ ọ̀rọ̀ tí nǹkan kan bá ti lè ṣẹlẹ̀ sí mùsùlùmí kan gbogbo àwa mùsùlùmí yòókù ló ṣẹlẹ̀ sí yẹn ìjọba rí bẹ́ẹ̀ lónìí àsìkò covid táwọn èèyàn tó ń ṣiṣẹ́ oṣù tí è ṣe tìjọba tó jẹ́ pé ibi tí wọ́n ti ń rówó fún wọn náà ni tí wọ́n bá ṣe tí wọ́n wàá gbowó àwa tá à ń ṣiṣẹ́ oṣù tìjọba tí wọ́n fún wa lówó oṣù kààrán tí wọ́n. láwọn ìlú táwa ti ń sọ̀rọ̀ yìí kárí àkókò ń bì àwọn kan ò ìjọba wọn ò ṣiṣẹ́ oṣù taládàáni ṣùgbọ́n wọ́n lóko àgbẹ̀ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ gboko lọ àwọn tó ṣe péṣẹ́ wọn tí wọ́n ń ṣe òfin wọn láàyè àti lóko ìjà àrántí wọn láti fún wọn léṣù já rántí wọn láti bu gàárì fún wọn torí ẹlẹ́mìí yàn kàn ń pariwo lásìkò covid mo mọ̀ ó sì dá mi lójú láwọn ìlú wa lákòókò ń bí àwọn èèyàn ń ṣe bàbá ńlá gàárì kódà ìyá ńlá rẹ̀ gàárì ń jáde gidi ǹjẹ́ o bú gàárì fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tó jẹ́ mùsùlùmí wọ́n náà sì jẹ́ mùsùlùmí àwọn míì ò ṣiṣẹ́ oṣù wọn ò lóko but ọlọ́run pèsè fún wọn bóyá wọ́n jẹ́ oníṣẹ́ àdáni wọ́n ti ní àkùrọ̀ wọ́n ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ àsìkò gan-an tó wá ní àrísìkì tí wọ́n ń bú sí ṣe ọlọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá ti nílùú le àwọn ọlọ́run wa ọlọ́run wa tí ń wù nínú ọkàn tí wọ́n gbé ah, àsìkò yìí lòun wá owó ìlú le lásìkò yẹn gan làwọn kan mékè owó sí ni wọ́n lówó sí dáadáa ọ̀rẹ́ wa kan sọ pé òun gbà tí mo sọ̀rọ̀ yẹn níbì kan ó ní ọ̀rẹ́ kan sọ fún un báyìí wípé ọlọ́run jẹ́ kí covid yìí òun fẹ́ lè sọ pé kó má kú òun lẹ̀ torí òun wá ní owó sí ní àsìkò ẹ̀ torí kan wà tẹ́ pé àsìkò yẹn làwọn èèyàn bùkátà sí tí wọ́n mo kà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ayé ayé ayé ẹ̀rí tán lówó wọn pọ̀ sí lásìkò yẹn ìwọ́n tó wá kùrọ̀ rẹ ti lómi ńlẹ̀ a ní bùkátà sí kí wọ́n ṣẹ̀ mọ́ sọ fún wa pé à ń ṣe kí ni wọ́n ní wọ́n ń ṣe fáwọn èèyàn palliative relief tó ń fáwọn èèyàn anábì ló ti sọlé fún wa ẹlẹ́ni ṣẹ̀ wá lórí rédíò ọ̀nà rìbùkínì kan òun fẹ́ ṣe palliative fáwọn èèyàn òṣèlú lòun ṣe ń tiẹ̀ wọn yóò kọ́kọ́ lọ kété ibi tó ti wá fẹ́ ṣe fáwọn èèyàn yẹn kẹwàá wo báwọn èèyàn ìdí funfun ìdí funfun yẹn pé àwọn èèyàn ó lọ́lù ẹlòmíì wọ́n gun ní ìrùnkà ṣé kìí ṣe èdè ọ̀yọ́ náà kí wọ́n gun yẹn ìrùnkà wọ́n já lẹ́bù mo rò pé yẹn ò yẹ gbogbo wa ẹ̀yàn bá ní ọgún yẹn ìrùnkà lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀yọ́ ìyẹn ni pé ó já lẹ́bù ìgúnpá ó fi gùn níbi tí wọ́n ti ń jà sí i kí ló sì fẹ́ dì fún wọn náà ìrẹsì mélòó abọ́ kan ìrẹsì abọ́ kan kóńgò rọ́bà kan mọ́jọ ẹ̀wà náà wọ́n dì sí ó parí ẹ̀wò mọ́tò tẹ́lẹ̀ mi wọ̀ wá wọ́n á jájájájá gbàtẹ́ ti lọ kéde lórí rẹ̀. àdúgbò tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ hadith wà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ jab alámúlétì aládùúgbò kánàbí sọ nípa wọn wípé jìbìrìlì ògbò kò yẹ ẹni tó ń sọ àsọtẹ́lẹ̀ fún un nípa aládùúgbò òun títí tóun fi ń rò wípé àbí yóò wà nú àwọn tí wọn ò ni òun onídìí o ládùúgbò tó ń gbé ó ti fojú àwọn tí ń ṣiṣẹ́ ó ti lọ wọ àwọn táǹjọ́ ń gbàdúgbò ẹ̀ wọ́n lọ ẹ̀ka àárọ̀ ńlé o ẹgbà o àwọn oníwà máa béèrè pé ta ló ní fún wa o wọ́n ní àgbà ah, ẹni báyìí wọ́n á máa pè lójúlé sójúlé ara gan tó ní ah, yín sàní fún yín dàbí ọ̀rọ̀ kan tí mo kà nù tẹ́lá kan tán ń pè ní tẹ̀m̀bí olùkọ́ filẹ̀ wà bùsùtánù àrífín ó ti pẹ́ àwọn ọ̀rọ̀ hikima ọlọ́gbọ́n pọ̀ ń bẹ wọ́n ní ọlọ́run sọ fún ànábì kan kì í ṣe pé wọn ò mú ismail ẹ̀wà ń bẹ̀ wọ́ tó bá mọ̀ nípa olómọlẹ̀ hadith ló mọ̀ pé yóò lálàáfíà bí yóò lálàáfíà bọ̀ kì í ṣe ànábì wa ni wọ́n ló mú wa ó ṣàwà ní àwọn àṣekáyà àwọn ìlú ànábì ti sọ fún wa nípa rẹ̀ níta bá gbọ́ lẹ́nu ọba ní ìsọ̀rí nípa ìtàn àwọn ànábì ọlọ́run àbáwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ẹ mọ̀ pé nírọ́ ẹ sì mọ̀ pé lódodo <laughs> torí tẹ bá nírọ́ ni tó bá lọ jódodo ẹ ti ṣẹ̀ tẹ bá lódodo ni tó sì lọ jẹ́rọ́ ìyẹn ti ṣẹ̀ torí pé àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ṣẹlẹ̀ lásìkò wọn wọn lọ́lọ́run sọ fún òjíṣẹ́ yẹn pé góòlù yìí o wúrà yìí o lọ́ọ́ bò mọ́lẹ̀ tó bá ti bò mọ́lẹ̀ tó bá tún ti débẹ̀ kí nìyẹn yóò tún ti bá ń ta yóò tún gbẹ́lẹ̀ yóò tún bò mọ́lẹ̀ nígbà tí ó bá tún padà débẹ̀ ó tún ti bọ́ síta kí ló ṣẹlẹ̀ ọlọ́run àrùn fẹ́ ṣàlàyé fún ọ ni pé dáadáa téèyàn bá ṣe bó ti wù kó o ṣe pamọ́ tó yóò hàn síta àwọn èèyàn ò rí o ní bùkátà sí mọ kéde kò sí ni ẹ kò ṣe fún yóò ẹjọ ẹgbàá five thousand àmọ́ ẹ mọ sọ fẹ́ nìkan kan yọ àpò ọ̀rẹ́ rẹ̀ in fact aláàjì báyìí ló fún mi five thousand fún dẹ́ni mọ́ sọ fẹ́ nìkan wọ́n náà mọ́ sọ fún yàn yóò tún sọ fún ọ̀rẹ́ tiẹ̀ pé ọ̀rẹ́ mi láàárọ̀ yìí láàárọ̀ kùtùkùtù aláàjì yẹn fún five thousand ó ní kó mọ̀ sọ fẹ́ nìkan ó kàn sọ fún èmi ìwọ náà mọ́ sọ fún yàn yóò padà dọ́dọ̀ aláàjì kí wàá ní wàhálà àwọn kéde rẹ̀ tẹ́lẹ̀ torí náà àwọn tàà jẹ́ mùmí ní àwọn tàà jẹ́ mùmí ní ti mọ̀ bá torí ọ̀rọ̀ mùsùlùmí ni wọ́n sọ ń bí àwa làkọ́kọ́ tó yẹ ká ṣàánú ara wa a máa ṣe dáadáa síra wa bóun kálukú bá ṣe ní sí ni o lè yóò ń fi bó sáàtì ní sáàtì ẹni ọlọ́run bá gbé gbòòrò arísìkí fún tó fẹ́ fún kó mọ̀ ná bí ẹni tí ò ní nǹkan kan máa ń bà mí nínú jẹ́ tá a bá wà nínú mọ́ṣáláṣí tàbí dìde ààyè ẹ̀sìn nígbà mi alájì kìíní kan twenty five thousand naira aláàpá àwọn èèyàn wàá gbé wọn wọn àmọ́ ṣàdúrà fún màá gbé owó tí ò tó jẹ súyà ṣẹratì níjókòó ẹ̀ kan ẹ̀wọ̀n èèyàn ò ti mẹ́ni yẹn owó yẹn ò tó jẹ súyà súyà jókòó kan assorted kò tó wọ́n jẹ ló wá fún wa ti gbogbo 1k owó tí ò tó owó lóòótọ́ ó ṣe sọ́dá kan kéré kí ò ní gba ládàá rẹ̀ o ṣùgbọ́n kò ná nínú lìfìkdò sáàtì kò ná bó ṣe ní àwọn aláìní gan ni wọ́n sábà ná bí wọ́n ṣe ní wàbùkúdùrà àlè rí kò fàlì yóò ní máa ta ọlọ ẹ̀rí pẹ̀lú ní ìtúná àwọn aláìní tó bá ku hundred naira lápò rẹ̀ ó lè kó owó hundred naira ń kalẹ̀ yóò máa lọ ọlọ́run tó pèsè ṣùgbọ́n ẹni tó bá ti ní tẹ̀yìn pé e ní gbogbo ẹ̀yin tẹ̀yìn tọrọ ah, ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi fún mi lárísìkì nínú ètè èṣù ni pé tẹ̀yìn bá tún ti ní èèyàn máa páyà òṣì ju ẹni tí ò ní rí lọ. ah ó rọrùn kéèyàn ẹni tó bá wà ń sálẹ̀ kó bá jábọ́ kò síbi tó fẹ́ jábọ́ sí ilẹ̀ náà ló wà ṣùgbọ́n ẹni tó bá ti dókè tó bá jábọ́ yóò fọ́ ni èèyàn wà máa wo owó ẹni ẹja ṣàkíyèsí gbogbo àwọn tá a lọ skul nígbà tá a wà yunifásitì tá a wà polytechnic tá a wà colleges of education gbogbo owó àpò wa là máa kó kalẹ̀ fọ́rọ́ ẹ̀sìn ẹlòmíín jà mí òun ni yóò tún owó ọkọ̀ tí yóò máa wọ kiri yóò lé lẹ́kṣọ̀ ń mi mo ò ní fún lówó ọkọ̀ ni ó tún gbogbo wa rẹ̀ ẹ wá wò ní ìsíngbà tá mo ti sọ̀rọ̀ yẹn jọ́ sí nípa kéèyàn máa bẹ̀rù fígọ̀ kéèyàn lé fígọ̀ pé mo fẹ́ dé fígọ̀ yìí lówó àti kéèyàn máa bẹ̀rù láti já kúò ní lẹ́vù wa so a máa ṣàánú wa a máa tẹ̀ra wa kí sọ̀rọ̀ owó nìkan kì í sọ̀rọ̀ oúnjẹ ẹni tára rẹ̀ ò Hmm? ìwọ tó jẹ́ dókítà tó jẹ́ nọ́ọ̀sì ẹni tára rẹ̀ ò yá mùsùlùmí ó fìfẹ́ hàn sí ó kàánú rẹ̀ ó sì kẹ̀lú ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ náà ni kálukú wa pátápátá ìwọ ń jáde láàárọ̀ onímọ́tò oníká mùsùlùmí kan bẹ́lẹ́gbẹ́lé rẹ̀ kò ní. Eh? láràárọ̀ tí wọ́n bá ti ń lọ ọ̀nà ibì kan náà sí ni ó dàbọ̀ ọ̀nà sáàlékò aleyhi salam kò ní sọ pé ó wọlé kò ń gbé kò ní sọ pé kò wọlé kò ń gbé ìkan ti ẹ̀wà tó mọ́ ń pààyàn lẹ́rìn ìwọ̀ mi jẹ́ kí n mú kékeré ẹ̀wà ó lè jẹ́ àfáà yẹn ló máa ń ṣe prógámù fún mosque tí ó máa ṣàlàyé ẹ̀sìn tí wọ́n á kó gbogbo oríṣiríṣi ìbéèrè ayé tí wọ́n kò tì tí ó tún ní ó dà àwọn ó wádìí ilé tó bá dọ̀la àwọn ó dá yín ló ẹ̀ jẹ́ kò ní ẹsẹ̀ ní fi ń rìn ustaz sahalek sheikh sáwọn ò ní gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ọ̀nà tá a bá lè rò sí tí ìṣòro kan bá ti bá mùsùlùmí kan tún máa dìísì ní ṣókí ni pé ó bá gbogbo wa ọ̀rọ̀ tó bá ti bójú ó bá mu hmm? ẹnìkan ọmọ rẹ̀ ládìíṣàn sí skul kò rówó ẹlòmíní òun ló mọ̀ ṣé nígbà tí ó mọ̀ pé òun ò lè tọ́ ìwọ̀n mọ̀ kí ló dé tó bí wọn ìtẹ́sù ó sọ fún un ẹran tí ní sọ̀rọ̀ bí yà á sí nígbà tí àwọn ẹlẹ́bọ ó mọ̀ sọ fáwọn èèyàn pé èwo ló dé tẹ̀ lọ fún àwọn tó ṣe pé fúnra tó bá wu ọlọ́run láti fún wọn jẹ yóò fún wọn hmm? tó bá wu ọlọ́run ẹ tó tó ṣì ọlọ́run ló ta ló ṣì jàre téèyàn bá tún lọ ń ṣàánú ẹ̀ téèyàn máa tún lọ jìyà ẹni tó lọ́n fẹ́ jẹ́ ń yà téèyàn lóun fẹ́ kẹ́ kíyà ẹ̀ tún máa tọ́ sí yẹn jì ẹ wo orí ṣẹ̀tàn subhanallah. irú ẹni yẹn ìṣòro ẹ ti di gbogbo tiwa nìyẹn ọ̀rẹ́ wa kan ní Kaduna gbà mo lọ ọbẹ̀ ó lóun ro olówó kan lóun wá ní wá bí one hundred thousand naira ìrántí owó yẹn ṣáà kí n sọ pé one hundred thousand naira wá fún wọn pé. sáwọn àwọn èèyàn tí owó ìwúlò fún ni ẹ fáwọn ni àwọn wá gbìyànjú rìkọ́ọ̀tù àwọn rìkọ́ọ̀tù ó ní bọ́dà afcon wọnú àwọn ọmọ ìwọ̀n brothers owó ọkọ̀ tí wọ́n rìn wọ́ kiri wọn yọ ọ́nà owó yẹn gan àwọn wá ń gbìyànjú láti rìkọ́ọ̀dù gbogbo àwọn táwọn lọ fún woman kan táwọn lọ bá nu ilé tó ti síìkì ti pẹ́ nígbà tó lóyún wa ń wò báyìí lóyún subhanallah ṣé àwọn èèyàn wà tí five thousand nítumọ̀ sí ara àǹfààní ni mà wá mọ́ṣáláṣí ni ara àǹfààní jẹ́ sọ pé ńgbà ó bá dé ibi tí sáfù bábọ̀ ló tò sí ó yàtọ̀ sáwọn ilé ìjọsìn náà sára àwọn olówó ti láàyè tiwọn ìwọ náà lè tò lẹ́gbẹ̀ẹ́ aláìní àwọn aláìní gan tí wọ́n bá rí ọ inú wọn ó dùn pé ẹnìkan dákọ̀ ẹni báyìí pé ọlọ́lá ni àá máa bọ̀ mọ́tíláṣí mi àti ẹ̀là máa jókòó ọwọ́ pé ń jókòó tí ọ náà inú dùnnú ni tí ẹjọ́ máa ṣe eré ìgbọ̀n sọ alẹ́ inú ẹ̀ dùn ún kájú bá ṣe àwọn sa ara kódà kò mọ̀ fún kọ́bọ̀ dà tó bá dìrọ̀ lé mi àti ẹ̀là àjọ kírun kì í lọ <laughs> ọba lẹ́yìn mọ́ gírímì sí ṣe àjọ jókòó báyìí inú tiẹ̀ náà dùn ó tí ì fún ní nǹkan kan àǹfààní àǹfààní ẹ̀ pé ó lè mọ àwọn oríṣiríṣi àwọn èèyàn ó sì mọ̀ wọ́n ó lè bá imam tó mọ àwọn èèyàn tàbá àwọn àfa tó dá àwọn èèyàn mọ̀ ẹlẹ́wọ̀n ní ìṣòro tó wà rẹ̀ pé tàbá fáwọn àfa yẹn àwọn ní ọmọ náà fúnra wọn wọ́n lè bùkátà sí ni ebi ń pa òun náà nù gbà tó fún yàn ní ten thousand tó ní kó bọ́ pin òun gan ò tí ì jẹun àárọ̀ yìí àyàfi ìlànà rahim rọ́bì ní òní kọ́ sọ pé jẹ́ kémi náà kọ́ jẹ tèmi tó dàbí ọ̀rẹ́ wa kan ní ọdún kan ọdún túnú àwẹ̀ àbí ọdún kan ni túnú àwẹ̀ kan ní kí n bá ń fa àwọn kan five five kò dákọ̀ wọn kì í sábà wá èèyàn mẹ́wàá kan kí fún wọn five five thousand èmi tó ní fún èèyàn gan ní ní five naira <coughs> bóyá ọlọ́run ló wá bá rán létí pé stars ẹ̀ gba ten thousand kẹ́ fi tún ní àhá ó wá dá báwọn á wà lè rìn dáadáa ní ìsìn láti wọ ọ̀pin àwọn tí mo fún yẹn mo dọ́gbọ́n fún wọn nítorí pé táwọn èèyàn bá tún rí mi tàbí tí wọ́n bá sọ. kódà mo tètè họ kúrò ládùúgbò ni wọ́n ó bóyàn ní pé tèmi ní kàn fẹ́ fàyọ ni pé pàápàá láwùjọ wa lónìí àwa mùsùlùmí ní bùkátà sílẹ̀ kí wá owó nìkan lè ní sọ tó bá ti ká bá ní kẹ́dùn ká ní ẹlòmíín wà ní ìṣòro táwa náà bá ti mọ̀ wa á gbà tó kàn ló fa ìṣòro ẹlòmíì àìmọ́ tó kàn ní tó ń níyà kò mọ̀ dájú ẹ̀sìn lórí nǹkan ẹ̀ bá fún wa ṣé kò bá ń lọ mo ti pẹ́ o ní náà sí mọ́ọ̀sì lákùrẹ́ gbà àwa ṣàlàyé ọ̀rọ̀ ìgbéyàwó ọkùnrin kan bá ń pè ṣé ń tà ń sọ ni pé bí nìka ṣe rí nu ṣẹ̀rí àná ah, ìbọn ní pé inú tí àlá ti ń kà àwọn àti miniájì muslims ní ọ̀rẹ́ ni wá ń gbà yín ó miniájì mi ó rí pé ti já ti lò ó là máa lò miniájì ni muslim ó là ń kà nù tí àyè ó sì fẹ́ lè bú sẹ́kùn ó ní wà láì òun sì fẹ́ ṣe nìka o àwọn àfáà ní ìjọ òun ṣe nìka àwọn kan tí wọ́n kà kalẹ̀ pé òun ó ṣe pé ṣé kò jù bá kò jù bá wọn ò wá ní nígbà tí wọ́n bá ka kínní nǹkalẹ̀ bí wọ́n ṣe kú òun ò ní ṣe mọ́nu ẹ ní ṣàánú ẹ̀ torí ẹlòmíràn kí ló jọ ọmọ tí mo ṣàánú náà ni nígbà tẹ́nìkan ló ń fẹ́ ṣe nìkan tó bá lè ṣàánú ẹ̀ ò ní béèrè tí ó kà láyà mo rí obìnrin kan ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn kẹfìrí ni nàṣàrà ni kí ló dé ló wá ní ìwà mo bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ madam kan ni o wá ní ẹ̀dọ́ lòdì wá ní ó ní ìdílé bàbá òun àti ìdílé ìyá òun mùsùlùmí máa ń bẹ́lẹ̀ làwọn kódà ìbànú inú òun èé dùn pé òun ṣe nàṣàrà báyìí báwo ló ṣe wá ń ṣe olùdí nìyẹn tó ò tí ì fi gba ara olúwa ò tí ì jẹ kí ló dé tó ń ṣe lọkọ òun ló sọ òun dà kí ló dé tó fẹ́ kéfèrè ní rárá òun ò fẹ́ kéfèrè mùsùlùmí lòun fẹ́ ó wá dárúkọ àdúgbò kan nílùú wáyé níkàrẹ àkókò yìí pé ọkọ̀ owó wà ń bẹ̀ àfáà kan wá sọ pé kí wọ́n ṣe wòlímọ̀ pé ẹni tí ò bá ti wá ṣe wòlímọ̀ yẹn yóò yà wèrè pẹ̀lú ọkọ̀ ń ṣe sáàkù olú ìsìlámù ni ó lọ fẹ̀ jẹ́ pé tó lọ ṣe kó lọ fẹ̀ jẹ́ Jésù ṣe ààbò fún rẹ̀ mo ní sòhánàlá torí owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ó lọ dẹ́rù bà wọ́n ó sánú wọn ẹ wo ènìyàn ṣe kúrò ní ìsìlámù tí wá ń tọkọ òun yẹn bá ti wálé òun ó pè mí kí n bá sọ̀rọ̀ èmi kan rí lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tó ń ṣe télọ̀ ni mo bá sọ̀rọ̀ yìí àti máa sọ pé àánú kìí sọ̀rọ̀ owó nìkan kódà àfa ọmọ ka kùránì lọ́dọ̀ rẹ̀ ó mọ̀ pé àwọn èèyàn ò ní wọ́n rántí wo onímọ̀ kan tí wọ́n ṣe ń lu àwọn ọmọ yẹn kí wọ́n ra páànù ìdí páànù láwùjọ tí èyí láwùjọ àwọn tá a jọ wà ń bí gbogbo aláwọn pé kì í sáyẹn tó ní ń bí pàánù owó oríṣiríṣi wọn gbà wọn á wà àwọn ọmọ nǹkan ní ìsinmi ìmọ̀ kí wọn kéwù wo ni wọ́n sì mọ̀ ń gbà náà ìkàkùkà ìkékùké. àwùjọ mi là ṣé wọ́n dùn wọlé <laughs> láàbìmù <laughs> kò sí kankan bẹ́ẹ̀ náà. wàláì ká máa ṣàánú ara pápá wa fà aláti máa ṣàánú àwọn yìí jíìlì wọn ó lé àwọn èèyàn díẹ̀ sí àtọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́kùn fún alágbọ̀ yìí ọ̀rọ̀ hadith number twenty three yẹn láhà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé man la yarhamin nasa jáde sọ. من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل gbogbo aládìmọ̀ azza wa jalla tẹ́lẹ̀ ọkọ̀ mọ́ tí wọ́n fi ní Allahu subhanahu wa ta'ala tàbí wọ́n sọ pé Allahu ta'ala tàbí Allahu azza wa jalla man la yarhamu nasa la yarhamuhu Allahu عز وجل من لا يرحم الناس لا يرحم الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل من لا يرحم الناس لا يرحمه الله عز وجل محمود من لا يرحم الناس لا يرحمه la yarhamuhu Allah Muhammad Omu Masha Allah ìtumọ̀ rẹ̀ pé máa la yarhamin nasa ẹni tí ò bá máa ṣàánú àwọn èèyàn la yarhamuhu Allah kò ní ṣàánú rẹ̀ ta ni Allah azza wa jalla ọba olubori ọba tó tóbi ìtumọ̀ aziz nínú ìtumọ̀ rẹ̀ ní and amri alọ́gọ́ọ̀lìbà náà ẹni tí máa borí lórí tó wà fẹ́ ṣe eléyìí ẹtí ìbá ti ṣàánú àwọn èèyàn ọlọ́run ò ní ṣàánú eléyìí ta kọ́kọ́ tá sọ láàrin àwa mùsùlùmí nù gbogbo gbogbo tó jẹ́ ìdàkejì tí wọ́n fẹ́ fàyọ níbi ìta tún lè gba ọ̀nà tá a lè gbà sọnù nípa àdísì méjèèjì kí n bẹ̀rẹ̀ níbi ìta àṣẹ kàtán yìí ẹni tí ò bá ṣàánú àwọn èèyàn ọlọ́run ní ṣàánú ẹlòmíì ń bẹ subhanallah ẹgbẹ́ àwọn aláàánú mi o <laughs> aláàánú mi ni lágbájá lọ́fíìsì ó pọ̀ káàkiri <laughs> ìyẹn ká ṣọ́ra mi èèyàn ṣàánú kan A kan bẹ ládùúgbò ló ń ṣàánú àwọn a àdúgbò káàkiri èèyàn bá wọn mo rò pé ti yé kì í ṣerú àánú bá wọn anụ ọhụrụ náà sọ pé a òun nìyẹn <laughs> ìyẹn rí bẹ́ẹ̀ níbi tí alákọ̀ọ́kọ́ yẹn masalul mu'minina fi tawaddihim wa tarahumihim wa ta'attufihim àwọn kan kọjá àlà ń bẹ àwọn orílẹ̀-èdè kan ń bẹ táwọn mùsùlùmí tí ìyà ń jẹ wọn bóyá àwọn kan bá wọn jagun bíi Palestine àtàwọn míì tí a di Myanmar àtàwọn bòmíì bá ẹlòmíì bíi tó bá ní ha díìsì àwọn mùsùlùmí sì kí ló yẹ ká ṣe yẹ ká lọ kún wọn lọ́wọ́ ní káwọn náà lọ jagun ń bẹ̀ torí pé kò yà wá náà mọ rá pẹ̀lú wọn ni èèyàn gbọ́dọ̀ ìrànlọ́wọ́ tó o lè ṣe fún wọn èyí tó bá wà ní kápá èèyàn ni ní ká ṣe àánú wọn tó lè bó ṣe lè káànú wọn lè tó bá ní kápá lórí ó wà Nàìjíríà míì fẹ lọ jagun Palestine Hmm? ọ̀nà wo ló gbà lọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣọ́rọ̀ òṣèlú wọ́n ń bẹ yí ọ dàbí ọ̀rọ̀ ìgbà kan náà ní Egypt kódà tó ti sí àbí ní Sudan àbáwọn oríṣiríṣi ìròyìn tá a máa gbọ́ wọ́n lè sọ pé wọ́n pa àwọn mùsùlùmí kan àwọn mùsùlùmí kan jà òṣèlú ibẹ̀ só yí ọ ó dàbí kẹ́nìkan ó wà ní ìlú èbó ní ìsìn tàbó wà nílùú mi tó ń gbọ́rọ̀ Boko Haram Nàìjíríà àwọn ìjọba àwọn jagunjagun tìjọba wọ́n bá wọn jà wọ́n pa wọn àwọn náà pa tìjọba àwọn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ wọ́n lè dé lumini sí wọ́n sọ pé wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n kọ àwọn èèyàn lọ ìwọ wá wà lómi ló fẹ́ lọ jà ń bẹ̀ lọ́ràn mùsùlùmí lọ́wọ́ ta ló fẹ́ ràn lọ́wọ́ sọ̀rọ̀ bí ìyẹn tó bá dé gbòlówọ̀ gbòlófẹ́ lọ ṣé ìjọba ló darapọ̀ mọ́ ni àbí àwọn tọ̀hún ló fẹ́ darapọ̀ mọ́ èèyàn kọ́kọ́ jẹ́kọ̀ọ́ tó yẹ ó ní lábí ọ̀rọ̀ Afghanistan gbà kan àwọn tí ń jà ń bẹ̀ àwọn mùsùlùmí tí ń jà wọ́n èé sì kan wọ́n èé sì ẹgbẹ́gun ẹ̀yọ kan èwo ló mọ̀ tó fẹ́ lọ darapọ̀ so àkọ́kọ́ náà òṣèlú ìlú yẹn só yí ọkọ̀ tó lọ bẹ̀ bẹ́ẹ̀ náà Libya ẹlẹ́ẹ̀kejì òun ni wípé èyí téèyàn lè ṣe fún wọn bí tó ga jù ní ká ṣàdúà kí ni ká mọ̀ ṣàdúà òun làwọn afáàsù náà máa ń ṣe jù téèyàn bá sì fẹ́ dábì ó ṣe wàhálà láti ṣèwádìí ìjìnlẹ̀ kó tó lè mọ̀ tó ṣe àìjẹ́ bẹ́ẹ̀ ó lè tún jẹ́ pé látara kú olóò fẹ́ ṣàánú mùsùlùmí gan-an ìwọ̀gàn ló tún fìyà jẹ mùsùlùmí tó ní mọ̀ kọ́lọ̀ kó ṣàánú wa torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ máa ń sọ yẹn pàápàá àwọn brọ́dá ṣeré torí jihad àsọ pé òsì jihad ṣùgbọ́n ní ṣòro ó láwọn máa jẹun gbọ́dọ̀ ó sì ní àwọn àdáàbò ó sì láwọn ẹ̀kọ́ ẹ̀ ṣé o gbọ́ àwọn májẹ̀mú yẹn jẹ́ o gbọ́ yé àwọn àdáàbò o gbogbo náà ìbáfẹ́ ṣe inú Islam o kọ́kọ́ kẹ́kọ̀ọ́ e kó tó máa ṣe èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìtara gba ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ jẹ́ kí kí ni wọ́n pé ìtara gba ẹ̀sìn kó mú yàn kéèyàn mọ̀tàn lọ kó sínú àìmọ̀kan kéèyàn mọ̀ lọ kó sínú ó dàbí ọ̀rọ̀ nàìjíríà sí wọ́n ní wọ́n pa àwọn èèyàn bíi kan ah, wọ́n ti pa àwọn mùsùlùmí lọ rẹpẹtẹ àwa tá a wà ń bí ìní ìtàlẹ̀ wípé lóòótọ́ wọ́n pa mùsùlùmí sáwọn èèyàn gan sí mùsùlùmí ni wọ́n wọ́n lè mọ́ kí ló ń fàjà yẹn burú àwọn nǹkan wọ̀nyí ẹni tí ẹ̀jẹ̀ bá yé ọ̀rọ̀ ọbẹ̀ bá yé òun ló lè mójútó bẹ̀ dára kọ́nà kó fún wa lágbàáyé ọ̀rọ̀ kọ́nà kó ṣàánú wọn àbígbọ́ ọ̀rọ̀ ọmọ ìtàfin ní nàìjíríà táwọn àṣìṣọba tó ń jà ṣàgbé mùsùlùmí náà níwájú táwọn kànú pípa ń gbà ẹ̀ yá wọ́n pa mùsùlùmí lọ rẹpẹtẹ ṣé ó yíyọ ṣé tí wọ́n ń ṣe yíyọ ṣé tó fàjà yíyọ ṣó máa ṣe ń jà lé lórí. àwọn akínyẹ̀ ó ṣe pàtàkì gan tòun náà kínyàn kàn mọ́ lọ ní tí ń pè ní ìtaragbà ẹ̀sìn kó wọ́n jẹ́ pé inú òdo lèyìn ó tún padà lọ inú àìmọ̀kan lèyìn ó lọ kó sí nípa àwọn nǹkan bẹ́ẹ̀ kọlọ́run kó atahamusu oníwọ̀n pè ní atahamusu fìtì inú olómọlẹ̀ hadith ara tó kó bá àwọn kan nìyẹn àwọn mutahamisu nítorí pé wọ́n fẹ́ káwọn èèyàn ṣẹ̀sìn wọ́n lọ hun hadith wọ́n wo àwọn tí wọ́n fẹ́ káwọn èèyàn ṣe tìláwà tó lọ Kùránì wọ́n wà lọ kó ládàá fún súrà báyìí súrà báyìí ẹ̀ tó bá kà ànábì ni yóò ṣe báyìí ẹ̀lẹ́ súrà ẹ̀lẹ́ ẹ̀ tó bá kà ànábì ni yóò ṣe báyìí àgbẹ̀ táwọn èèyàn bá ti wá gbọ́ kí ní ìṣẹ̀lẹ̀ sí wọn wọ́n ṣojú kòrò lọ́mọ ka Quran àwọn tí wọ́n ń ké Quran ó gbà ládàá tí wọ́n ń ké Quran ìwọ́ tó gbádìí ìsìlò tó lọ ọ̀rọ̀ ó wọ̀ náà torí pé man tó ní àgbọ̀dọ̀ jẹ́ kí tara gbẹ̀ ẹ̀sìn ó mú wa nínú èyí tó lè mú yàn kìíní ìlò nìkan tí mo sọ yìí international issues èyí tí ò bá ti yé wa mọ̀ dá sí mọ̀ bẹ́ lọ́hùn tó bá sì mọ̀ pé ó dá sí ó lẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó yẹ ọ́ fínífíní lọ́rọ̀ òṣèlú nǹkan tó lágbára ni àwọn olóṣèlú sì ni kò sí tí wọ́n yé lò láti fi kó yàn mara tàbá pé ẹ̀sìn lẹ́yìn fẹ́ ẹ̀sìn ni wọ́n lò fún yín àwọn rí nǹkan báyìí lẹ́sìn ẹ̀ńbẹ̀ yìí tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ tó lò fẹ́yìn ṣé ọba kan tó ń bá mi ní only politicians their yes here is no there <laughs> bẹ́ẹ̀ ni wọ́n níbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́hùn ọlọ́run ṣàánú huda wala mu ọlọ́run ọlọ́run kọ́lọ́n ṣàforíjì rẹ̀ fún wa àwa tá à ń sọ àtàwà tá à ń gbọ́ gbogbo apáta ọlọ́njọ́ abánabi wọlé ọlá abánabi wọlé ọlá mẹ́jà wà lẹ́yìn ànábì ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته